kó tó digi ńlá torí tó bá dìrò kú tán apá ò ní lè ka wọn. ọlájọ ń tòrọ lọ ṣàánú mi ó ti wàhálà mi kúrò ti gbogbo ìgbà tí mi ti ẹ̀ ń wá bí ìjọ ṣàánú mi jọ. ẹ pẹ̀lẹ́ ẹlẹ́dàá á di fún ẹ̀ ń bomi lọ́nà òkèèrè kì í ṣe bí báyìí. kí a wà ní. dáhùn owó wọgbó owó wọgbó owó wọgbó kí máa lọ. Ah.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 níwọ̀n ni kẹ́ ẹ fọkùnrin ṣàkọmọ ẹ ò bá dẹ̀ gba ọ̀rọ̀ ń pè yẹ o ẹnìkan lẹ́sẹ̀ máa fẹ́. níyì ṣọ máa kọjú mọ́ ètò bàbá bíbá. ẹ ò kí lẹ nílé ibi ló lè mí lé bí. ẹ lọ́wọ́ yàrá kó o nu pọ́ọ̀tù wa ní jẹ́ ẹ ṣeun.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 ikọ́ jẹlẹ́gẹ́dẹ́ nǹkan kan. ẹ aláti ṣe fada ah. ojúmọ́ kan àṣà kan eh? èdè kan. <laughs> ẹ lẹ oh. ọkùnrin ẹlẹgẹsì oh. ah. ah, géńdé ti dé tó bá ń gbọ́ aláti ṣe aláti géńdé ọkùnrin lòun wò géńdé rè é. Oh, <laughs> géńdé ti dé hmm. àbí géńdé ti ń lọ. <laughs> Eh, ọ̀rọ̀ bú ẹnu ẹ lọ́wọ́ à sọ fẹ́ gbégún ni tọ́ dàbí ìdòmòlì ìwọ́n náà wọ́n máa pera rẹ̀ ṣíṣí sọ ọmọ yẹn rẹ́kọ̀dù tó ti ṣe owó lè mọ iye sí yòdó orí wọlé sí rẹ́kọ̀dù débi wàá mọ iye ẹnjìnìá tó mìíràn sí fún ìwọ yìí. ẹ jọ jọ jọ jọ má rí sí èmi rárá ṣé ìwòyí làárọ̀ tí yín tálógbó ń sunkún ọmọ ṣé ló dúró òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ àti rárá dùgbẹ́ ẹ wá rédíò tí mo ra ẹ wá rédíò tí mo ra o. àmọ́ kàn jọ lálẹ́ mi àsìkò tó bá dé náà ni ká gbà wọ́ lọ́hùn ó dé náà nù ọjọ́ tó kọ̀ọ̀kan wá gbọ́ èsì ìdánwò tó ṣe tó fẹ́ẹ̀lì nínú rédíò wọ́n sọ ní ìsìn. bàbá láti ṣe bọ́lá ti rí rédíò yìí ná. mo jí ran division ni èmi náà wò bẹ́ẹ̀. òjì náà ni ó lè ní má dáná mo máa jòjì ní. yálà jàre ẹ ti má kàrà kan. èmi lè má rí o wò kan ọ̀sẹ̀ níbẹ̀ ní sálámọ́ èmi ní ní ti báyìí tọ́ba yá èmi ò sì ń pàdé báyìí mi ò sì pàdé rè ọ̀sẹ̀ níbẹ̀ jẹni ó ra rùn ẹkú ti fẹ́ẹ̀lì ẹ̀ mọ́ nǹkan kan ọ̀rọ̀ iná sọnù rédíò yìí ìsí mhm, ìsí ẹ àti àdá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

a wá dín púpọ̀ fún ẹni tó ń lọ fún sí kí la ṣe fẹ́ máa kó nǹkan oko láti bẹ̀rẹ̀ síbẹ̀ another one yeah lab of farm tools lab of farm tools lab of farm tools. Lack of what? tools. Lack of what? Lack tools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 máa gbọ́. akọrin torí tó pẹ́ làbí ló máa kọrin sí. Oh. ó lẹ́bi ó ṣe. ohun tí mò ń rò pọ̀ kíkú ṣe pé pàtẹ ọ̀rẹ́ wa lọ́mọbìnrin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 kí ló ṣe é. ọmọgbọ́n wọn yọ sí ọmọgbọ́n wọn yọ sí à. fẹ́ fẹ́ pè mẹ́yẹ fẹ́ pè mẹ́yẹ kí kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọgbọ́n wọn yọ sí sá. lálá ti jẹ́ dáró. nǹkan tó ń sọ ni pé o fọ́ epo pọ̀ pẹ̀lú iyọ̀. bẹ́ẹ̀ni sáà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 ẹ má jẹ́ kí n inú mi á tẹ bá kàn lè fún níbi ìṣẹ́jú mélòó kan kẹ́kàn fi tẹ̀lé mi débi kan kájọ wá nǹkan sẹ́nu. ẹ wò ẹ wò ẹ má ṣe yẹn ẹ wà má lọ. Baby, oh fine, oh, oh fine, oh, baby, oh pretty, oh. oh. Oh, ring me now, baby. Oh, fine, oh. Àpọ́nbé ipò rẹ̀, orékè lẹ́wà, omi dán. Èyí fún jòwó, ìgbà tí àrọ̀ kó wá lé. Cinderella pretty Susie, ọmọge, baby.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 kẹ́yẹ dọ́ta. ó mà ga o. kẹ́yẹ dọ́ta. wo kọ́lá láti wá ń pàdé yín báyìí. kẹ́yẹ dọ́ta. aláti ṣe padà eh. ó mà ga o. àbúrò yìí jọ bí ebi wo kọ́nà báyìí eh. láti ń pàdé yín. èmi náà kọ eh. bíbọ àṣírí ni. ẹ gbọ́ kẹ́yẹ. àwa náà rí bẹ́ẹ̀ pé nǹkan ti yàtọ̀ lára yín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 ó sábẹ̀ mọ ní dúró rédíò. ẹ kúrò jàre. <laughs> ó sì mọ̀ pálá sí ìmì ni ọ yìí lè fọwọ́ pamọ́ fún ọ. bẹ́ẹ̀ ni kọ́ńtàtì kan mo gbà. kọ́ńtàtì. kọ́ńtàtì ṣé lọ́wọ́ múrítàlá ni àbí lọ́wọ́ ṣàgárì. Ah, eh, èwo lè pè èwo lè pè ọlọ́mọdé mi ọgbà kọ́ńtàtì lọ́wọ́ múrítàlá o ah, sukabukadínká ńlọ́pàá múrítàlá òun yóò máa gba kọ́ńtàtì ẹ̀ lọ́hùn ah, ọwọ́ ṣàgárì náà ni ìjọba tí sì ń bá lọ ìkọ́lọ́ ọjọ́ yọrí ẹ̀ láyọ̀ ni. àmì ó dáa báwo ló ṣe jẹ́ gan-an.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 lágòdì lókè ìbàdàn. wọ́n wọ́n wá bẹ́ẹ̀ pàǹtí lẹ́kọ̀ọ́. yálà ya rẹ̀ ó lè. orí orí gan. ó lè aláàtìsẹ́. ó lè aláàtìsẹ́. orí gan ogbé gbẹgbẹ sátara sí olùsọ ti jẹ bẹ́ẹ̀ ni rí èyàn rí sí bàbá rẹ olùsì láti ẹgbẹ́ àwọn wèrè tí ń lé kí n ó sì sàn. pàtẹ ṣe mo mọ pé mo ti ṣe jọ mo kàn fẹ́ kó dáríjì mi ni àbí tá a bá ja ìjà ilé ìta bàbá rẹ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 àmọ́ drink tí mo ní fún ẹ ni mo ti gbé síwájú ẹ látàárọ̀ yẹn. ok jẹ́ mi fẹ́ràn sẹ́ àbí kí n kúkú sọ fún ọmọ yìí pé mo ti lójú tèmi ni jẹ́ wọn tó ń gbé bọ̀jẹ̀ rẹ̀ eré làwọn fọmọ ayò ṣe. Hmm. ṣé ọ̀rẹ́ ọ̀tún tó ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí jawa wa ti dópin lé ni. cheers. cheers. Hmm. a jẹ́ pé o like drink yìí gan nìyẹn o jẹ̀bẹ̀ ìbùsí ń báyìí. kí ni wọ́n fẹ́ ṣe. ṣùgbọ́n fún ọkọ̀ ṣe máa ṣe mí lálejò tó báyìí. dandan ni ẹ mọ́jọ. Uh, drink it then Drink you be sugar white you drink olele show you one then didn't drink it tó ń lọ sí gbogbo ara gírírírírírí lẹ́yìn ah! dùn lẹ́yìn tọ́ mi lára lóyún máa yọ lẹ́yìn mi kẹ́. ọjọ́ kọ. Tinubu hmm? o dẹ̀ bá mi fi ọwọ́ gbé àgbékọ́ yẹn padà sókè. ti di dédé báyìí náà that's my try. Oh, ṣe lókè kejì. pàtẹ́ ah, kò máa rọrùn fún wa bíi. jẹ́ ń bẹ ṣe kejì jẹ́ kí n bẹ jẹ́ kí n bẹ fi kejì kọ́. ó yá wá bá mi ṣe é náà. Ah. ó yá máa bọ̀. iná mo wá fún tó pè mí wọlé ó pè mí wọlé ó tilẹ̀kùn mọ́ mi ó tilẹ̀kùn mọ́ mi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 èmi náà dẹ̀ ti pinnu lọ́kàn mi pé mo ti gbà mo dẹ̀ ti gbà láti fi ẹ́ ṣọ̀pọ̀ títí ayérayé. Tinubu mo ṣàkíyèsí pé gbogbo bàtà bá wà lábẹ́ kí ni bàbá ọlọ́dẹ yẹn máa ń yanjú wa ṣọ́ọ̀dẹ máa ń rìn lọ sàn. wọ́n á wòran àwọn olólùfẹ́ méjì. ó dáa ń gbà yẹn o wọ́n kùnà wíwo.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 pẹ̀lú sẹ́nà mi ni pé mo pẹ́ mo ń ṣe nǹkan lọ́wọ́ mi lẹ́nu. ó lákẹ́ ó lákẹ́ n ò bínú ìbínú a gbọ́dọ̀ bínú sí ọ ǹlẹ́ ẹ̀ra. bàbá ewu rè. wo má bínú èmi mọ sábẹ́ ó tutù díẹ̀ ni mo wá fẹ́ kátẹ́gùn fẹ́ sí i wọ́pọ̀ lọ́ọ̀ mi láti pọ̀ lọ́ọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe nù mo máa ń sa ara káàkiri báyìí ọ̀pọ̀ tó pọ̀ lápò mi bó ṣe wò ó wọ́n já mọ́ owó tútù náà.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

kódà ọrùn ni kò sí lórí alákùn ẹgbàgbé ah, ah. ẹ. dákun ọtẹlẹ ni. ẹ wò bàbá kò ṣe èmi o èmi ò lè yanra wa kò sáyé. tí mo kó ní ilé ẹ̀kan tí mo ara àwọn nǹkan ọmọ fi bọ́ nù ń ìwọ náà sì mọ̀. ẹ wò mo ń ṣe nǹkan lọ́wọ́ nù lẹ́kẹ̀ẹ́ tó dé ni mo fẹ́ padà lọ tẹ bá ti tán. Hmm. kẹ bá mi ti ilẹ̀kùn pásíjì wa ń bẹ̀. rọra o rọra o yóò ah! dáadáa o rè ọmọ yìí sì lẹ́kọ̀ọ́ jù báyìí lọ èmi yìí bá wọn bóbìnrin sọ̀rọ̀ ọ̀kọ́ mọ̀ ju ọlẹ̀ ẹgbẹ́ sáfẹ́ bọ́rí ẹ̀ lọ́sẹ̀ yìí orí ẹ̀ lọ́ẹ̀ burú mu. Ah! olúwa ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi nìkan tán. Ah! Ah! Tinubu ṣe kò sí. pàtẹ pàtẹ pàtẹ. mo dẹ lóhùn. mo ti ní admission sí University of Ibadan láti lọ ṣe degree mi. Ah! <laughs>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 tó bá ti ṣẹ́yìn fún mi màá búra fún ẹ ìwọ ni máa fẹ́ òkè.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 Quem é lè sún síwájú ni. ẹ ò bafa, bí ìgbín tem a ìkarahun tèmi àtẹlẹ a hmm. tó bá ń lọ àjọ ń lọ ìgboro yìí àjọ ń lọ síbẹ̀ torí bíbá yìí ti sún mi mi lè tọ́ yẹn ah mo gbìyànjú ti sún mi. èmi náà mọ̀ bẹ́ẹ̀ kí n má ayé àpọ́n ó ti sú èmi náà ah, kàmọ́dá nìkan ṣe gbogbo ẹ̀. Ah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 gbá gbọ́rọ̀ jèrè. ọ̀dà ẹ sábà gbé lọ́nà èmi àti. ẹ létò fẹlẹfẹlẹ yóò yọ ọ lọ ni yóò yọ ọ lọ ni yóò sì ń sẹwọ́ sí ọ ó ń sẹwọ́ sí ọ orí díẹ̀ onídìí kíkan.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 bóun ṣe ní gbé lọ ni ẹ bá wọ́n náà ẹ dákun tó lọ́nà ọ̀nà ilé ìbúra òfò ló búra kiri pẹ̀lú mi pẹ̀lẹ́ nìkan bí bóun ṣe báyìí. kí ló ń sọ yìí èyí ò kí ń dàgbà nǹkan tó yorùbá mọ èmi ò mọ nǹkan tó ń sọ mi ì búra pẹ̀lẹ́ nìkan kan. yóò yí ọ ọ̀bàrà yìí ọ sọ yèsí ọnú olúlànà yẹ ọ lànà yèsí ọnú àfi kó rántí rántí àgbà ní dorí àdán ọmọdé ní dorí ẹyẹkẹyẹ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 kó gbèjà ẹ̀. Ah, ah. bàbá eré lásán mà ni a máa fi yẹn ṣe eré làwọn fọmọ ayò ṣe èmi kàn pé kí n kàn gbàmù ẹ bó ṣe gbé fún mi jọyàn pé kó lè jẹ́ kí bá tèmi lọ. gbọ́dọ̀ burúkú wò ẹ fi ṣeré lásán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 ẹjọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó ní lóde mi lọ ẹ bá mi wọ́n náà báyọ̀ ẹ bá mi find out. Ah, yé ìbẹ́lẹ́rìí ìpín ajẹ́jọ oògùn dúdú ń kẹ́rẹ́ obìnrin ẹni òfìdí kan ní kásọ̀ ń gbọ́ ifá wọn ọ̀nà àbáyọ wo láàṣẹ o <laughs> àbí ọ̀tún ẹ ọ̀rẹ́ wa ọ̀nà àbáyọ sì ń bẹ̀rù. ẹ ṣe gan sa ẹ ṣe mo dúpọ́ lọ́wọ́ yẹn ṣe àmọ́ rẹ̀ bá. ọ̀nà àbáyọ tó wà ní pé o gbọ́dọ̀ mú mi mọ́ o gbọ́dọ̀ wẹ̀ o ò ti gbọ́dọ̀ máa fò lójú òfurufú òjò ò ti gbọ́dọ̀ ọ̀rọ̀ kọ́kán sí ọ láàbáyé tàbí kọ́pọ̀ o ò ti gbọ́dọ̀ burúburú kó o dé swimming pool pé wàá wẹ̀ tàbí kànga àgbàlódé ó bá tán. as simple as that only two. tó bá yóò tó panu èmi rọ́lá kí àyànfẹ́ á mú un. tíbi bá dẹ̀ ń pa ẹ́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 nǹkan tó bá ń ṣẹlẹ̀ gan-an ni kò sọ fún mi. Bọ́lákẹ́ wọ́n ní kí a sá kẹ́kẹ́ ká mú orígbó ifá ká pàjàkà ká mú òrìdí ọ̀pẹ tójú ò bá lọ ọ̀rọ̀ mọ́ ń kọ́ àṣé òótọ́ ni pé ọmọ ènìyàn ló ń jẹ́ aníbi eré ni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 tí n bá tiẹ̀ ṣe ṣe bí wàá pè yín wàá bá mi wí ni wọ́n bí ilẹ̀ ń ta sí mi ì ṣe nǹkan kan àbí ṣé mo ṣe. o ṣeun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 irú bàbá láti ṣe Tinubu ló kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá mi. kílẹ̀dùn sunkún bá mi sọ̀rọ̀ ṣé àṣeyàn ṣàmà ń lẹ́ni tí ń jẹ́wọ́ fún. ọ̀rẹ́ mi ewúrẹ́ ò ṣàlóhùn bágùntàn ṣe àgùntàn ló ní ìyá òun òbí kúkúrú èmi ni mo wá di tájọ tẹrọ láàrin ìlú àsìwé àwa akọnufẹ́ sí mi alámùdí àwa akọnufẹ́ sí mi oníwàrápànà àtúgbètì ẹ̀yọ lórí kí àwa rí ṣé bí Tinubu ló kó rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ìbá mi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 àtẹ̀mí ah, máa wá bá mi báyìí o. Tinubu Tinubu tá bani bá ní bó tó lọ rẹ̀ máa yọ tó wà lọ ti pọ̀ mẹ́rin kan tá a bá ní bó ṣe máa mọ̀ tó wà lọ jù báyìí lọ kí ló fi bó ṣe yẹn lọ. dúró ìjọ ló fẹ́ sí ilé àjẹpọ̀ akátá yìí òní ogun ọláàròyé ìgò tíyàwó ẹ̀ tá a bá ní kò ní jù báyìí lọ tó bá lọ yọjú olódì ẹ̀ bọ́lẹ̀ kí ló fẹ́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 ọ̀rọ̀ yìí fún ẹ ṣé ni mo máa dàbí ìkà. ṣe ni kí n yọjú sí ẹ. Tinubu Tinubu ìwọ ń fi omi búra fún obìnrin tèmi dẹ̀ wà ń de láti bí ọdún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 fẹ́ fi kókó ẹ̀ ṣe kódà ayé ẹ̀gbọ́n ti sọ èmi náà dá láìsí. rọra jẹ́ ká gbà fún kádàrá tá a bá gbà fún kádàrá a máa gbà fún kòdòrò. kí n máa lọ màá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 Fẹ́rẹ̀mú. Tó ti ẹni mo ṣe. Ṣé mo máa yí sẹ́ni? Ó dá má ti ẹ̀ pariwo, má pariwo. Má pariwo. Ah, ah. Ikú Tinubu, ó dájẹ́ àgbẹ̀. Kágbẹ̀, ẹyin ní káwá tiẹ̀, ṣé báyìí lẹ́nu alẹ́? Ibi kú èèmù dára. Kàníyàn, Tinubu, eh, eh, ah, eh, ẹ bá mi jí o. Àti ẹ bá mi jí. No scare me. No scare me. Kí ni? Kí ló dé? Oríṣiríṣi là ń rí ilé ìwòsàn wa yìí. Ojú bá rí ẹnu àdàkẹ́ kí ṣe bí tèmi àti ẹ̀ kí la tún rí gbọ́. Ìwọ náà kúkú mọ̀ pé táwa ò bá rí àkìlú rí. No scare me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 ta ló wá sùn tì báyìí ìwo làmọ̀ràn bí ní ẹ̀rọ ta ló tún fẹ́ ṣe. o lè ọkọ tó kún bẹ́ẹ̀ lọ. kó lè gbà wá. máa kó sẹ́yìn. máa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 àbí báwo. ó fi ọkú sílẹ̀ bọ́ bí ọ̀rọ̀ pọ̀. ó dà mò ń bọ̀. àìjẹ́ rẹsì báyìí ó tọjọ́ mẹ́ta. adépàtẹ ọ̀rẹ́ wa ẹ̀kú ni, ẹ̀kú àìbéèrè ẹni ẹ má rí tán ẹ wá gbàgbé wa ẹ̀dá wa nù àbí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 ọlọ́run á jẹ́ kó yọjú síbi tó dáa. ẹ àmín ayọrí síbi tó dáa yìí jọ bàbá mi lọ ra àwọn oògùn tí dókítà kọ fún mi lánàá bá mi lọ sí kẹ́mísítì òkè lọ́hùn yẹn kó bá mi ràn wá. sísan tó ẹ jẹ́ tètè báyìí lọ àmọ́ ẹ má gbàgbé ọ̀rọ̀ dókítà ó ní pé kẹ́ ẹ rẹ́sì dáadáa. ẹ rí ìrànyẹ ẹgbẹ́ ṣe kọlù mí ojú yín fọ́ ni ah, ah. ẹwà àti tí mo bá sọ tí ò dá mi lóhùn. ọkọ mi lówó orí mi. ọlọ́run ò tí ì fi ọkọ ẹ̀ hàn ah, àṣé lóòótọ́ ni eh, eh, eh. wọ́n wí bẹ́ẹ̀ mú bàbá bẹ́ẹ̀ àṣé òótọ́ ni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 ọmọkùnrin burúkú yìí ó yọ ọyún tèmi jẹ tán ó wà lọ tọ́jú yún kan pamọ́ síta èmi lẹ́nu jẹ. bàtẹ́.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 pàtẹ ohun tó mo sọ fún ẹ yẹn o torí wàhálà yẹn pọ̀ gidi o pàtẹ. pàtẹ pàtẹ pàtẹ pàtẹ pàtẹ pàtẹ ah pàtẹ pàtẹ. Yeah. ta ni mrs maggie ọlátìbọ̀sùn. yes ma. ọwọ káàdì. oògùn tí matron fún yín lọ́sẹ̀ tó kọjá mo ń lò. ẹ tẹ̀lé mi ẹ jẹ́ àlọ́.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 ìyẹn gan-an ló wá ń kọ mí lóminú ọ̀gbìn tá à ń yá sí i. ẹ dúró náà. ọ̀rẹ́ yín tẹ́ sọ pé ọkọ wọn jẹ commissioner of justice ń kọ́ ẹ jẹ́ ká fọ̀rọ̀ yìí lòun hàn. ọ̀rọ̀ ló sọ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 hello hello hello sir yes sir tinubu agbolo ajé bẹ́ẹ̀ ni sir wọ́n tún mú lọ fún execution láàárọ̀ sir castopper sir yes sir yes sir with immediate effect sir. madam ṣe o ní o ti yá ẹ kàn try láti conclude ṣe ó yẹ push push. push àṣewọ́lá tó kékeré máa yẹgi fún Tinubu agbolo mọ́. madam ẹ gbèrè gbèrè gbèrè ẹ try ẹ try. arákùnrin ǹjẹ́ o ní ohun kan tàbí méjì láti sọ. kó tó fẹ́ sọ kò ní pé ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé mi ò mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ kí ìyàwó mi mọ̀ ìpè mo nífẹ̀ẹ́ ọ kọ́lọ̀ bá mi sọ láyé. madam ó yá ẹ push. olùwàkọ́gbọ̀n kún ẹ̀mí rẹ̀. àṣẹ wá látòkè wípé ká má yẹgi fún arákùnrin yẹn mọ́. tó bá rákòrò ó ti dọ́run. ó mà ṣe o. what? Try. Ah. the guy is gone. baby is alive. Ah, ń kọ́ ọmọ wa mother. Ah, náà oh ìyá wà. o ṣe Oh, kò Ah.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 ọmọ ayọ̀ ọ̀hún fi ṣeré bó tilẹ̀ jẹ́ pé aládánwò ni ìyàwó rẹ̀ pàtẹ́ hmm, pàtẹ́ pàtẹ́ adé pàtẹ́ kó lóun ò gbèmí mi elédùà tí ń bẹ lókè ló gbà mí lọ́rùn. ọkọ mi táwa ló mọ̀ bóyá obìnrin bíi pàtẹ́ wà nínú àwọn tí náà wá ń kó ká. wo n ò ní fojú sunkún rẹ o ọ wà ṣe kinní kan fún mi kíní ọ̀hún sì ni pé ọgbà mú kan nínú àwọn obìnrin tó ń kó kalẹ̀ torí èrè ìfẹ́ lọ jẹ́ ìwọ lèrè ìfẹ́ tí mo jẹ́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 in peace, Daddy. It's all right. It's okay. Mo ní fojú sunkún